ìbéèrè tí ọmọ ìyá wa béèrè. so ìbéèrè tí wọ́n béèrè gbogbo wa náà ni a ti gbọ́ èsì lórí ẹ̀ ni wípé èèyàn kan lè pẹran kò sí láì fi ní ibẹ̀ tó bá jẹ́ ẹran téèyàn kan lè pa ni o tó bá jẹ́ màálù ńkọ́ ṣé kò ní nídìí kan bá wa dì í mú báyìí àbí tá a bá ti di màálù náà mú ta nílá ni táwọn pé gbogbo ẹran kọ́ ni èèyàn kan lè pa gbogbo ẹran kọ́ lèèyàn kan lè pa so bákan náà èèyàn kan lè dẹ ewúrẹ́ dùbúlẹ̀ ń sìn kó mu àbí àgbò tí ò bá tó àgbò ṣùgbọ́n àgbò tó nǹkan bá ti fẹ́ tó màálù tán èèyàn kan ò ní lè pa torí pàgbára rẹ̀ ò ní ka so ṣùgbọ́n ẹ̀kọ́ bá a ṣe ń pa ẹran nínú ṣẹ̀rẹ́ Islam òun náà ni wípé tẹ́ ẹ bá fẹ́ pa ẹran ẹgbẹ́gbẹ́ rẹ̀ lílẹ̀ ẹ dì í ní ẹsẹ̀ bí wọ́n ṣe máa ń dì í yẹn tẹ́ ẹ ti máa ẹ wá fi ẹ̀gbẹ́ òsì rẹ̀ ẹ fi lélẹ̀ bá nàbí ṣe máa ń pa tó yóò wá gbé ẹsẹ̀ kan yóò gbé e lé e ní ẹ̀gbẹ́ tó fi lélẹ̀ yẹn kó má bàa lè gbéra dìde so yóò dùn a kọjú ẹran sí kíblà a sì kan ọ̀bẹ wa kó mú tí ó láǹfààní àti lè dúlẹ̀ kan náà tí ò ní jẹ́ pé ẹ̀kàn máa yòóyòóyòóyò gbígbà tẹ́ ń pọ́n ọ̀bẹ lára ẹran yóò láǹfààní àti lè dúlẹ̀ kan náà so n tẹ́ ẹ sì gé lára ẹran nínú ṣẹ̀ríà ọkàn àti kaṣan méjì tó ń bẹ ní ẹ̀gbẹ́ báyìí àwọn iṣan méjì kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí tẹ́ ẹ bá gé ọkàn ẹran tẹ́ bá gé iṣan yẹn kó já tẹ́ bá ju ẹran yẹn lẹ̀ ó lè dìde tí ó bá tiẹ̀ kú padà yóò kọ́kọ́ dìde náà so irú yẹn Islam ò fẹ́ kó ṣẹlẹ̀ ló fà tó jẹ́ pé ẹ̀kọ́ tá nàbí kọ́ wa lórí tá a bá pẹran ó tí kankan nù yín bá fẹ́ pẹran kó pọ́n ọ̀bẹ rẹ̀ kó mú kó fi ẹran tó fẹ́ pa lára balẹ̀ kó tẹ́ẹ̀lẹ̀ kó fi lára balẹ̀ kó jẹ́ kó fara balẹ̀ sórí ìsùn yẹn kó jẹ́sẹ̀ wá dú tó bá sì dú tán ẹ ní tètè fi ilẹ̀ kó máa wá jakoro káàkiri bẹ́ẹ̀ kọ́ ẹ tún láti gbọ́wọ́lé àbí kẹgbẹ́sẹ̀ lé sódà kó jẹ́ pé gbogbo akóró tó bá máa jà yẹn kò ní rí bìdì láti tún máa forí gbà nǹkan fi ẹsẹ̀ náà nǹkan tí ó fi rọra tẹ́mi wọn ó fi bọ́ tán condition tó tún pàtàkì tó jẹ́ mọ́jẹ̀mú òun náà ni pé ẹ̀jẹ̀ ó gbọ́dọ̀ jáde lára ẹran yẹn débi pé yóò kàn máa kan tó tó tá a bá pẹran tá a bá sí ẹ̀jẹ̀ mẹ́ran yẹn lára haram ni láti jẹ́rú ẹran yẹn okùn bètè ni nínú Islam tá a bá fi lè sí ẹ̀jẹ̀ máa lára bí àwọn ológun fẹ́ máa ń ṣeun ọ̀pọ̀lọpọ̀ wa bóyá la fura sí wọn tá a bá ti rọra gé e ní ọkàn báyìí wọ́n á wá so wọn à ní jẹ́ kẹ́jẹ́ jáde wọn á wá wù yí pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn tán bá wù yí pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn tán nígbà tí wọ́n bá wá fẹ́ máa gbé bóyá fẹ́ rú sínú tílẹ̀ yóò máa ó ti mọ̀ pé àárín ìlú lòun fẹ́ gbégbà wọ́n wá la ojú dúnbù yẹn wọ́n wá la ẹ̀yẹn furasí ẹ̀ rí pé ojú dúnbù yẹn tó bá jẹ́ pé wọ́n ti dú débẹ̀ kán tó wù yóò yẹ kó dúdú ẹ̀ rí pé yóò kàn white bí ìgbà tí yẹn ṣẹ̀ṣẹ̀ la ẹran tí yẹn ṣẹ̀ṣẹ̀ kun ẹran báyìí yóò white jàǹbá tí wọ́n ń ṣe nìyẹn àwọn ológun fi yẹn máa ń sábà ṣe ó sì nídìí tí wọ́n fi ń ṣe àìsí gbẹ́sìn yìí àti àìgbọ́ òfin ọlọ́run yé ni ṣùgbọ́n nínú òfin tọ́lọ́run mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́rú ẹran bẹ́ẹ̀ haram ni kì í ṣe aláàlè fún mùsùlùmí láti jẹ so nínú tá a gbọ́dọ̀ ṣàkíyèsí nìyẹn ṣùgbọ́n pé ká di imú tó bá jẹ́ pé káwọn yẹn bá wa di imú náà lára rẹ̀ ó fi balẹ̀ tágbára tiwa nìkan ò bá ka kán bá wa di imú kì í ṣe haram kì í ṣe láìfi èyí tó jẹ́ ìkàkún nínú ẹ̀sìn ni wípé kárí pé a di ẹran yẹn mú débi wípé tá a bá dùn tán gan kò ní lè máa jà káàkiri yóò ẹ̀mí rẹ̀ ó lọ tán tára rẹ̀ ó balẹ̀ kó jẹ́ pé ńgbà tá a bá gbọ́wọ́ kúrò lórí àbí tá a bá gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀hún yóò kàn máa mi fúkẹ́fúkẹ́ ńlẹ̀lẹ̀ ni kò ní lè já pata mọ́ so ìyẹn ní Islam bùkátà so wọ́n bá wa dì í mú labáfiré lè ṣe àbáwa náà lágbára débẹ̀ lágbára wa ka eléyìí kò sí dẹ̀ lélo kankan tí ó kọlù àkànrò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tí ó burú òun náà ni pé ká fẹ́ dú ẹran méjì àbí jù bẹ́ẹ̀ lọ ká máa wá dú wọn lójú ara wọn eléyìí kì í ṣe ẹ̀kọ́ ìsìláàmù faramílẹ̀ àbí ẹran tá a fẹ́ dú káwa so tán ká máa pọ́n ọ̀bẹ lójú rẹ̀ náà eléyìí kì ṣe ẹ̀kọ́ nínú islam islam ò faramọ́ eléyìí so ká máa pọ́n ọ̀bẹ lójú ẹran ẹran méjì tá a sì fẹ́ dú ká má dùn kan ní sojú ìkejì rẹ̀ so ká dùn wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni àbá dùn wọn sójú kan náà kásá má tójú ká má sojú kan dùn ìkejì so eléyìí ní ta gbọ́dọ̀ ṣàkíyèsí wallahu ta'ala a'lam. ẹjẹ́ máa gba gba fi sẹ́bi láì torí kí a tún lè rí ètò ìṣe ní ọjọ́ mi ẹ bá gba fíṣẹ̀bì láì torí ká lè tún rí ètò yìí ṣe ní ọjọ́ mi kọ́lọ̀mbà aláàkóso wá ní ẹ̀sùn olórí aláìláìlọ́lọ́ alájẹ́kànṣọ́lọ́ náà ìbéèrè tó wà ńlẹ̀ kí wọ́n tó pe nọ́mbà two nígbà tí sàgbà tẹ́ sọ fún wa pé láàrin ọjọ́ then àwọn tí ọlọ́wọ́ fún wa ní irùngbọ̀n yìí ṣé tá a bá ya ẹ dákun tí a bá fẹ́ béèrè ìbéèrè ẹ jẹ́ kí a máa bí ká tún fi kún àwọn ìlànà yìí tó ká fi kún lànà wa pé ńgbà tẹ́ sọ pé ànábì sọ pé ẹ má sọ pé ńgbà tẹ́ sọ fún wa pé ìgbà tẹ́ sọ pé ànábì sọ pé rọ ànábì ló sọ tí ń tà ànábì ó sì sọ bẹ́ẹ̀ yàn kan bá sọ yóò rí bínú ọlọ́run ànábì náà sọ pé tóun ò sọ bẹ́ẹ̀ bá ní mo sọ ọ́ ànábì lẹ́ni tó bá sọ rú ẹ̀ fúnra ara rẹ̀ náà ni kó ti sọ bi tó kó ti mú bi tó bá wù láti wọ̀ nínú náà látàyè rẹ̀ kó ti wò yìí tó bá wù ńbẹ̀ méje náà ni náà àbí kó wò yìí tó bá wù nínú méjèèje tó fẹ́ wọ̀ tó bá ti ń parọ́ mọ́ so torí ẹ̀ nígbà tẹ́ ẹ sọ pé ànábì ní ká má ṣe báyìí so náà bẹ́ẹ̀ ni n tí a sọ yẹn ẹ̀rí tó jókòó tó sì fìdí múlẹ̀ ń bẹ lórí ẹ̀ ó yà mí lẹ́nu nígbà tí ẹnìkan sọ pé hadithi yìí ṣe àwa gba náà ní sẹ́kù takò làákà yìí ni báwo ni mi ṣe ní gé kaná fún ten days báwo ni mi ṣe ní lè gerun fún ten days a rí i pé ọ̀rọ̀ ẹni tí ò ní kan ṣe nínú ẹ̀sìn ni. anabi man arada an yudhiya man arada an yudhiya ẹni tó bá gbèrò láti pẹran a rí i pé léyìí ó so mọ́ èròǹgbà kò sọ pé ẹni tó ti rẹran ẹni tó lérò ń gbà kó o bá lọ ra ń jọ ọdún kò bá jẹjọ kejì ọdún ló lọ kò bá jẹjọ kẹtọ ọdún ló lọ kò sáà ti lérò ń gbà kó wà pẹran. so anabi ni kò gbọ́dọ̀ mú fala ya'khudh kò gbọ́dọ̀ mú min sha'rihi nínú orun ara rẹ̀ nínú rìwáyà mi min basharihi nínú ẹran ara rẹ̀ wa azfarihi àti àwọn èékánná rẹ̀ kò gbọ́dọ̀ mú kankan bẹ́ẹ̀ anabi ló sọ bẹ́ẹ̀. so torí ẹ ẹni tí òun bá wá ń yarun ànábì ò sọ pé kò gbọdọ̀ yarun kò gbọdọ̀ gérun ni so ẹni tí òun kó síbẹ̀ yẹn lẹni tó bá mọ̀ọ́mọ̀ pé òun gé kaná ó mọ̀ọ́mọ̀ pé òun gérun ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé òun yarun ní tó nọ́mà ní pé tẹ́ ẹ bá yarun bóyá arun orílẹ̀ yẹn yà ni àbí irun gbọ̀n ló ń yà ni ní tó nọ́mà ní pé irun máa ń já mọ́ kóńbù lẹ́nu ànábì ò sọ̀rọ̀ lórí eléyìí ní tẹ́sìn bá sì ti dákẹ́ lórí rẹ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni mùrùpá gbọ́yé so kò sẹ́rì yìí tó sọ fún wa pé tá a bá yarun wa tó bá já máa kọ́mù torí pé kò ní ká má yarun ànábì gan máa ń yarun so kò sí ní ẹ má yarun ó ní ẹ má gerun ni ẹ má ge èékánná ni so ẹ̀sìn dákẹ́ lórí yíyarun àti èyí tó bá já máa kọ́mù lẹ́nu so làwọn afẹ́ ìsìlámù fi sọ fún wa wípé èyí tó bá já máa kọ́mù lẹ́nu pé eléyìí kò sí nǹkan kan tó rọlù ẹnìyẹn ò ṣe rárá sotori pé nọ́mà yóò já máa kọ́mù lẹ́nu so tó bá yẹ kó anabi ò fẹ́ kó já mọ́kànpù lẹ́yìn sọ pé ẹ má yarun yín torí pé hadisi mi gan bẹ tá anabi sọ pé ẹ wọ́n jẹ́ olè pé gbogbo gbà gbogbo gbà náà wàá kàn máa yarun yarun ẹlòmí lè yarun fifteen times kílẹ̀ tó sú tó bá ti mú kóhùn jáde báyìí wíwíwí tó bá ti mú jáde báyìí wíwíwí anabi má jẹ́ ó jẹ́ gbogbo gbà so anabi tó sọ yíhun ó yẹ kó sọ eléyìí náà torí ẹ̀sìn wa dákẹ́ lórí ẹ̀ ó túmọ̀ sí pé ìpìlẹ̀ náà ni pé ẹ máa yarun ẹ má gé irun làǹdàbì sọ. So mo rò pé lè clear so àtó bá clear awárí èèyàn kan tó ṣe wípé òun ò láníyàn fóun fẹ́ pẹran tẹ́lẹ̀ ṣàdédé ló kàn wò pé ah, owó kan bá jáde ọdún sì kù ọ̀la àbọ̀dún kù ọ̀túnla asá ti mú mẹ́wàá gbẹ̀yìn mẹ́wàá bẹ̀rẹ̀ òun ló bá láníyàn pé ah, èmi náà fowó rẹ̀ ẹran látìgbà tó ti láníyàn yẹn òun náà ti wọnú ìdájọ́ tí a sọ yẹn ah, èmi ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gbogbo ìgbà tó bá ti wọnú ẹ̀ kódà bá bá sọdún tó bá rówó jọ́ kìjọ ní pé ah, èmi náà lọ rẹ̀ ẹran lọ́la láti jọ̀hún náà ni wọ́n náà ti wọnú ìdájọ́ yẹn mo rò pé eléyìí náà clear so eléyìí jẹ́ àlàyé. a tún fi kún ẹni tó rẹ̀ ẹran tẹ́ran rẹ̀ wá já lọ ẹni tó rẹ̀ ẹran tẹ́ran rẹ̀ já lọ ẹni yẹn ò ládàá kó pẹ̀ràn ọdún ẹni ìgbà tó wá padà rí i lẹ́yìn ìgbà tọdún ti lọ ni táwọn ọjọ́ tá a fi pẹran ti lọ ni yóò pa kò ní ta kò sì ní lọ fi ṣe kó máa bí kinní kan yóò pa fún ọdún náà ni eléyìí náà clear ẹni tí wọ́n gbẹ́ran fún pé bóyá ẹni tó lẹ́ran wà ní outside àbó travel ní àárín ìlú náà ni ló bá ní bá ń pa ẹran yìí ẹnìyẹn wá gbà wípé ẹnìkan ti ẹ̀gbẹ́ran kan fún un pé kó ń bò ń pa ni ò bá pẹran tí tọ́jọ́ ẹran fi ṣe kíni tó fi kọjá ìjọ tó bá rántí òun náà ni ó ṣe kíni ni ó pẹran yẹn náà ẹ̀san pẹ́ nìyẹn pẹran ṣe kíni ó ń bẹ fún ẹnìyẹn so ilé inú àwọn àdájọ́ tí ọlọ́run tó ní kánà tínú táwọn afá ìsìláàmù ṣàlàyé ni Allahu a'lam. ni ọmọ ènìyàn tó lè máa pa ẹran iléyá àbí gbàwọ̀ ènìyàn tó wọ iléyá. èèyàn ti wọ iléyá lẹ́ni tọ́lọ́hún ó gba ẹran tọ́lọ́hún ó gba lẹ́sìn lọ́wọ́ rẹ̀ iléyà kìí ṣe túláàsì dandan ṣùgbọ́n súnà tí ó wúwo púpọ̀ nínú ẹ̀sìn wa ni kódà àwọn àfáà mi sọ pé ọ̀ràn àyàn ni nítorí pọ́lọ̀ ń sọ pé gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan náà la fún ní àsìkò tí wọ́n gbọ́dọ̀ máa pa ẹran so àṣìfáyìn náà lásìkò tẹ́yìn náà máa pa ẹran tẹnikẹ́ni nínú yín tó bá gbé àwọn àmì ẹ̀sìn ọlọ́run ga irú ẹni yẹn ni bẹ̀rù ọlọ́run bẹ nínú ẹ̀mí àwọn afá mi lọ́ra yẹn ni bọ̀ tí tó lékè ni pé kì í ṣọ́ra yẹn torí parí náà sàhábà tí wọ́n gbé ilẹ̀ tán sì lágbára àti pa ṣùgbọ́n súnà tó lágbára ni tẹ́yìn bá lówó tọ́lọ́n bá bò ó láṣìírí àbí tó ní míz bóyá ó ń sin ẹran ni kó má jò máa bọ́ màá lọ́wọ́ láti jẹ́ kí àwọn èèyàn fi mọ̀ wípé nínú ẹ̀sìn wa ni ó ń bẹ tọ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé ẹni tí ó wá lẹ́ǹfààní àtipá tó ti lẹ́tọ̀ọ́ sí i a ti sọ lẹ́ẹ̀kan náà lẹ́ni tó bá ti pọ́dún méje ẹni tó bá ti pọ́dún méje ó ti láǹfààní kó pa tọ́lọ́hún ó gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kìí ṣe súnà tó kápá lórí òun ṣùgbọ́n ẹni tó ń bá ti wá bàlágà nínú ṣẹ̀ríà tó ti máa ṣọ́ ní ti tẹ̀sìn kìí ṣe máa ṣọ́ ti ti ti ìta gbé kalẹ̀ ní ti tẹ̀sìn ó láwọn àmì bí ọmọbìnrin tó ti bẹ̀rẹ̀ háídọ̀ ó ti bàlágà nìyẹn ní ti tẹ̀sìn bí ẹni tó ti ń wet tó ti ń sùn títí ń dà sára ó ti bàlágà nìyẹn bí ẹni tó ti hurun nísàlẹ̀ ara ó ti bàlágà nìyẹn bí ẹni tó ti pé ọjọ́ orí fifteen years ó ti bàlágà nìyẹn tó ẹni tó bá ti lè wọ ilé ààlà tẹ́sìn gbé kalẹ̀ tẹ́sìn ìsìláàmù gbé kalẹ̀ nìyẹn gbogbo nǹkan láyé ń bẹnu ẹ̀sìn wa tẹ́ni tó bá ti lè dérú ipò yìí ó ti di ọ̀ranyàn tó kan pa fún tó bá ti lágbára àti ṣe so eléyìí jẹ́ àlàyé lórí ìbéèrè náà wallahu a'lam. ọlọ́run bá san àwọn afáà lẹ́sàn kọ́lọ́run kí ó fún wọn ní ládà àti gbogbo so ìbéèrè ti tèmi ní lórí pé bóyá kí a rí bí a bí àwọn kan kí wọ́n kọ́lé kalẹ̀ àbí kí wọ́n gbélẹ̀ kalẹ̀ so kán wá ní ẹ̀yìn yẹn wá ralẹ̀ náà so látara wípé samon àsìkò tá a wà yìí ẹ́ so wọ́n wá fi àwọn jáìzà kan sí wọ́n wá ní tò ẹni tó bá ti rà nínú ilẹ̀ yìí o a máa fún ní nǹkan báyìí gẹ́gẹ́ bí ẹran ẹran léyà wọ́n wá ní o a máa fún ní ẹran léyà gẹ́gẹ́ bí àsìkò tí a wà yìí ẹjọ́ ṣé tẹ̀yàn ọba wa láǹfààní àti rà nínú wọ́n wá fúnyàn ní ẹran yẹn ṣé kí ni. naam ìbéèrè tọ́mọ ya wá béèrè dáa púpọ̀ torí pé nínú Islam ó dáa fún mùsùlùmí kí ó tó gbégbésẹ̀ kó máa béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn àwọn onímímà tí ọlọ́run bá ní kó máa wà láàrin wa ká wádìí ṣégbésẹ̀ yìí ṣe mo lè gbé yẹn láàfin ní máa ṣàṣìṣe tán ká tó máa wá sọ pé mi ì sì mà pé kò rí bẹ́ẹ̀ tó ẹni tó gbélẹ̀ kalẹ̀ pé tó bá ti mú one hundred and fifty thousand wá àá fún ẹ ní ẹran kan a sì tún fún ẹ ní garawa òróró kan èyí ohun tí wàá fi dín possibly bóyá wọ́n tún fún ọ ní igi tí ó fi tí ó fi kóná rẹ̀ náà àbí gas àbí kerosene àwọn aláwọn ò fún ní ẹran tó bá ti lè ra ilẹ̀ lọ́wọ́ àwọn pé àwọn ò fún lẹ́ran mánaka Islam ò ṣe ní haram torí pé tẹ́tẹ́ kọ́ ó yàtọ̀ sí tẹ́tẹ́ pé tó bá mú five naira wá ó lè jẹ́ fifty naira ọjà ló fẹ́ rà ọjà tí wọ́n fẹ́ tà fún àwọn nǹkan tó súnmọ́ ọjà yẹn ni wọ́n ti sọ yẹn pé tó bá ti ra mọ́tò ẹyọ kan àbí tó bá ti ra mọ́tò twelve á fún ẹ ní ẹyọ kan sí i tí ẹyọ kan tí wọ́n fún yẹn náà wọn ò lè ṣọ́ọ̀tì wọ́n ti mọ bí wọ́n ti jọ mọ́ ara wọn torí pé ọmọ ayé gbọ́n ó pọ̀ tí ó bá ti ṣọ́ọ̀tì ẹ̀ mélòó ni ó fún tí èkó wẹ̀ sílé pẹ́ẹ́ kí ọ̀bá jẹ̀bú bá ń ṣọ́ọ̀tì ni táwọn yẹn ní à ah, mo jẹ owó bàbá jẹ̀bú owó bàbá jẹ̀bú kọ́ ló jẹ owó àwọn èèyàn bíi tiẹ̀ tí wọ́n kó fún bàbá jẹ̀bú tóun náà pín díẹ̀ síta ń bẹ̀ ló jẹ ògbà tí bàbá jẹ̀bú kọ́ bẹ́ẹ̀ pé máa máa ti ń jẹun owó rẹ̀ náà bá ń jẹ ni kò ti ní fáwọn èèyàn ní owó mọ́ tó àwọn èèyàn gọ̀ débẹ̀ yẹn a ní bàbá jẹ̀bú dá máa pé àwọn kò dá o bí yẹn bá ta tẹ́tẹ́ tó bá pàdé ọlọ́run yóò rojọ́ lórí ẹ̀ gbogbo tí yẹn bá wò rí bẹ́ẹ̀ so ṣùgbọ́n tilẹ̀ yìí wàrà bẹ́ẹ̀rù ni owó ni wọ́n pè pé wàrà tó bá rà ilẹ̀ éka kan one fifty ni wàá fi deposit ni wàá mú wá bóyá lẹ́tàn fẹ́ tà fún ẹ bóyá three hundred bóyá ó dìgbà tó bá débẹ̀ kó tó mọ iye tí wọ́n fẹ́ tà bọ̀ sáà mú one dání tó wàá gba àgbo kan wàá sì tún gba garawa òróró kan eléyìí kì í ṣe haram so ó lọ rajà náà ni nínú tí ọjà tó rà kó sínú òun náà ni tí ó gbà yẹn so wallahu alam even tí wọn bá fún un gan tó bá ní a ṣe fẹ́ sọ pé tí n bá rà á máa gbẹran máa gba kí dáa tẹ́ ẹ fún mi ẹ bá ń gbó mi rà mọ́ ó láǹfààní ẹ̀ ó láǹfààní kó sọ pé òun rà mọ́ tí wọn bá fún wallahu ta'ala a'lam. lọ́dọ̀ àwọn obìnrin tó mú ìbéèrè lẹ́wà kò sí ní ìjókòó lẹ́ẹ̀kan wọ́n ní pé ṣé a lè fi abo ẹran fi pa iléyà naam wọn náà lè fi abo ẹran fi pa iléyá ó wọléyá ṣùgbọ́n kò lọ́lá tó akọ naam lẹ́wọ́n ní ṣé a lè fọ́ọ̀sì yẹn láti ṣe súnà. wọ́n ní sáà lè jẹ̀yàn nípa láti ṣe súnà. ó nídìí àlàyé tó bá jẹ́ pé súnà tí èèyàn ò gbọ́dọ̀ má ṣe òun ni téèyàn ò bá ṣe kò ní jẹ́ mùsùlùmí lápèjúwe nísìn torí pé ẹni tó béèrè béèrè yìí òǹdíwọ̀n understanding tí ẹni òun ní nípa súnà understanding ẹ̀ nípa ọ̀rọ̀ súnà àti gbọ́ understanding rẹ̀ òun yé dáadáa òun náà ni pé súnà ní tí kìí ṣe ọ̀ranyàn láti ṣe ojú ibi tẹ́nìyàn fi lọ nìyẹn ṣùgbọ́n tí wọ́n ń pè ní súnà ní ma kana alayhi rasulu wa ashabuhu in tí ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lórí rẹ̀ nílànà ẹ̀sìn nínú àwọn ìjọsìn bí wọ́n ṣe máa ń ṣe ìjọsìn nínú àwọn àdìọ́kàn bá ṣe máa ń ṣàbí àdìọ́kàn oní ń bẹ lẹ́mìí wọn nínú àwọn ìbáàdà iṣẹ́ ara bó náà ṣe ń ṣe bákan náà nínú àwọn ọ̀rọ̀ ìjọsìn tí ahán báwo ni wọ́n ṣe máa ń sọ eléyìí ni wọ́n ń pè ní súnnà ní ìpìlẹ̀ gangan sọtọ́ bá sọ pé súnà ní ti ṣẹ̀ríà ń tá gbọ́ yín náà ni pé ń tó jẹ́ lánàá tànábì lọ́nà tá a gbọ́dọ̀ gbà fi ṣe islam wa ní jẹ́ súnà tó lè ní ìtumọ̀ súnà nínú ṣẹ̀ríà lápèjúwe nísìnyí ẹja mú wá fún wa nínú àlùwàlá torí pé gbogbo ìjọsìn wa pátápátá ní súnà kó sínú. nínú àlùwàlá wa tá a bá wo nú alukur'anul karim ntí ọlọ́run ọba sọ fún wa ni pé idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsahu bi ru'usikum wa arju wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn ọlọ́run tẹ́ bá fẹ́ kírun ẹ fọ ojú yín kẹ́sì fọ apá yín dé ìgúnpá. bákan náà ẹ pa orí yín kẹ́sì fọ ẹsẹ̀ yín dé kókó ẹsẹ̀ nínú àyà yẹn láìsí iyèméjì ń bẹ ẹ fomi yọ ẹnu nù ò sí ń bẹ ẹ fomi fín imú ń bẹ so àwọn nǹkan tí ò sí ń bẹ yìí kò sí ẹ fi omi pa etí yín nínú àyà yẹn kò sí ń bẹ nǹkan mẹ́rin lọ́lọ́ ń darúkọ ànábì sọ fún wa pé nínú. bíbọ́ ojú òun náà ní kẹ́ ẹ fomi sí ẹnu kẹ́ ẹ sì fi imú yín lára ojú tọ́lọ́run ní kẹ́ ẹ ṣe náà lò náà wà ànábì ló ṣàlàyé yẹn ló já gbọ́ yín ànábì ló já mọ̀ wípé nínú orí tí ọlọ́run ní kẹ́ ẹ pa ó etí yín náà mọ́ lú ó sì sọ bá a sì pa orí bá a sì pa etí fún wa. tó kí àwọn àtọ́ yìí pé ṣé túláàsì ní kéèyàn ó ṣe súnà ní ẹ̀dákun lágbègbè ń tá ṣàlàyé yìí nísìnyí ṣé túláàsì ni àbí túláàsì kọ́ jẹ́mọ́ túláàsì ni níbi ìran wa nígbà tá a bá fẹ́ kírun àlàyé bá a ṣe ń kírun yìí ọlọ́run sọ fún wa ká kírun nínú alukur'an ọlọ́run sì já máa fún àwọn ìmí jẹ́ mẹ́rin ìmí jẹ́ mẹ́ta ìmí jẹ́ méjì ṣùgbọ́n èyí tó jẹ́ mẹ́rin gangan ọlọ́run ò sọ èyí tó jẹ́ méjì gangan ọlọ́run ò sọ èyí tó jẹ́ mẹ́ta gangan ọlọ́run ò sọ ànábì ló wá tó fún wa. so bá ànábì ṣe wá tóun pé ṣubú méjì lòun zuri àti asiri yi mẹ́rin ló jẹ́ mọ́gíríbì biyi mẹ́ta ló jẹ́ ìṣá yín mẹ́rin ló jẹ́ ẹ dákun ká tó bẹ́ẹ̀ nígbà tá a bá mọ̀ pa afẹ́ kírun lódodo dandan ni àbí dandan kọ́ dandan kọ́ àbí dandan ni irú súnà bá ń ṣe dandan ni ká ṣe àbí dandan kọ́ ó ti di dandan Allahu akbar a sọ gbólóhùn Allahu akbar a rùkú a sujud ta bá rùkú a sọ subhana rabbiyal eh subhana rabbiyal azim subhana rabbiyal azim ta bá sujud subhana rabbiyal a'la subhana a sọ bẹ́ẹ̀ àwọn nǹkan yìí tá a bá wá ṣe yẹn tán tí a bá kíraka wa pé a wá sí ta mà sí at-tashahhud àtayá tá a wá ṣàtayá òun tán a kàn ní dìde a wá mú sálámà wá pé asalaamu alaykum wa rahmatulah àwọn tá a sọ yìí kò sí nínú alukur'an pété bá fẹ́ kí òun bẹ́ẹ̀ ní kẹ́ ṣiṣẹ́ anabi ni ẹ̀ẹ́tùn ka fatiha tẹ́ ẹ bá ti kábàrà tán before kẹ́ tó ṣe nǹkan kí nǹkan mi ẹ kà fatiha kò sínú alukur'ani bẹ́ẹ̀ ká wá ṣe é bẹ́ẹ̀ nígbà tá a bá fẹ́ kírun ṣe mọ̀ pé tó bá yẹ pé nta ànábì mú wa la bá gbọ́ yẹ pé sunna irú nta ànábì mú wa ń ṣe dandan ní sẹ́ àbí dandan kọ́ ó túmọ̀ sí wípé wọ́n lè tú láti èèyàn ṣe sunna níbàámu ságbóyé tẹ́nìyẹn gbé wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọ́ òní fíkíwù tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìbàdà àwọn ń tà ń ṣe nínú ìjọsìn iye tó pín sí a rí pé a nírun tó jẹ́ àwọn wákàtí márùn-ún aláwọn náfìlà tó máa ń wá síwájú rẹ̀ àbí lẹ́yìn rẹ̀ àwọn náfìlà yẹn àwọn àfó onífíkíwò pè ní súnà ìtumọ̀ rẹ̀ nínú ìdájú ẹ̀sìn àwọn kìíní yẹn táàmsì ni àwọn kìíní yẹn lọ́dọ̀ àwọn àfó onífíkíwò wọ́n ní wajib wọ́n ní mandub wọ́n ní makru wọ́n ní mubah wọ́n ní haram gbogbo àwọn kan yẹn terms ni wọ́n àwọn gbólóhùn tí wọ́n ń lò láti fi ṣe yàtọ̀ láàrin àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń ṣe nínú ẹ̀sìn ká lè mọ bó ṣe wúwo sí òní so àákè wákàtí márààrún a sì ṣe àwọn súnà tá a sọ lẹ́ẹ̀kan òun bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ má ṣe é so àwọn súnà yẹn nísìnyí ó ti di wájib ọ̀ràn yẹn ní kéèyàn ka fatia àbí dandan ni kéyìn ó ṣe kábára kó ṣe Allahu Akbar dandan ni kó ṣe subhana rabbi al-azim subhana rabbi al-a'la dandan ni kó ṣàtáyà dandan ni kó sálámà tí ò bá ṣe tó bá kàn ṣe tó wù ú kò nírun ó túnmọ̀ pé dandan làwọn nǹkan yẹn kéyàn wá kírun tán kéyàn wá yan náfìlà lẹ́yìn ẹ̀ náfìlà tá yàn yẹn súnà ni téyàn bá kàn kírun tán tó bá jáde tí ó bá lọ kò lẹ́ṣẹ̀ kò kàn ní gbalada ni ṣùgbọ́n àwọn tó jẹ́ ọ̀nà àyàn téèyàn bá gbé lẹ̀ yóò gbẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe yóò gbà láadáa súnà àwọn táwọn afọ́ni fi kí o pé ń súnà yẹn tó jẹ́ pé téèyàn bá ṣe yóò gbà láadáa tí ò bá ṣe kò lẹ́ṣẹ̀ irú àwọn nǹkan tẹ́sìn wọn ò bá sọ pé dandan ni ká ṣe é ni tó a máa ń mú dájọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ tá nábì bá sọ a sì lè mú jáde nínú alukur'ani náà mo rò pé ó náà ìbéèrè tó wà ń lẹ̀ ó dà kó gbọ́mọ̀ pọ̀ dáadáa ó gba kíní bí akẹ́kọ̀ọ́ wa kẹ́kọ̀ọ́ bá wa yan náà wọ́n ní kí ni báyìí máa bá ní Islam ṣe ní ká pín ogún ọmọ ọdún mẹ́jọ tí ó kú ìkíní nìyẹn tó jẹ́ ọkùnrin then obìnrin tí ó kú tẹ́ pé ìyàwó ni gbogbo ọmọ tó fi kalẹ̀ ọkùnrin ni wọ́n báwo ni kí a ṣe pín ogún yẹn fún wọn. well ìbéèrè tí ó wọnú ni ṣùgbọ́n ọmọ tí ó wá kú ọmọ kọ́ ni wọ́n fi ń mọ bóòlù àti fẹ́ pín ogún ìjẹ́ mùsùlùmí àti àìjẹ́ mùsùlùmí ni téèyàn bá kú ṣé mùsùlùmí ni àbí kì í ṣe mùsùlùmí so ìyẹn abala kan nìyẹn lẹ́yìn náà ni wípé ìgbà tó kú bóyá obìnrin ló kú ó fọkọ́ọ́lẹ̀ àbọ́kùnrin ló kú ó níyàwó ọkùnrin tó kú àbóbìnrin tó kú yìí ó tún láwọn ọmọ pẹ̀lọ́kọ rẹ̀ àbí pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn ọmọ yìí jọkùnrin àbáwọn ọmọ yìí jóbìnrin àbí wọ́n mix papọ̀ mọ́ra wọn ọkùnrin bẹ́ẹ̀ nù wọn obìnrin bẹ́ẹ̀ nù wọn ìdájọ́ wọn yóò yàtọ̀ síra wọn. ọkùnrin tí obìnrin bá kú ní tí Islam mú wá ni pé obìnrin tó bá kú tí ò bá lọ́mọ tí ò bá lọ́mọ ọkùnrin yẹn ó gba ìdajì tóbìnrin yẹn bá ní ṣùgbọ́n tóbìnrin yẹn bá lọ́mọ ọkùnrin yẹn ó gba ìdá mẹ́ta tóbìnrin yẹn bá ní tóbìnrin yẹn bá lọ́mọ yóò lọ́ọ́ dá mẹ́fà so ọmọ wa jẹ́ ọkùnrin ojóbìnrin kò tí ì kan Islam tó ti lọ́mọ lọ sí ìdá mẹ́fà tí obìnrin yẹn náà bá wá kú ọ̀nà ó lọ sí ìdá mẹ́fà tọkọ yẹn bá wà lọ́mọ yóò lọ sí ẹ̀hún ìdá mẹ́jọ tó bí islam ṣe gbé wọn lọ síra wọn nìyẹn. bákan náà àwọn ọmọ tán wá fẹ́ pín yìí tó jẹ́ ìpín tiwọn ọkùnrin kan ó máa gba dèdè méjì ti obìnrin so a ní fẹ́ pẹ̀lú rí kíní nítorí pé tá a bá sọ ọ́ lè má tètè yé yóò sì fẹ́ gbásìkò bóyá ẹni ń lè padà kọ́ńtàkì àwọn àfáà lórí ẹ̀ so ọ̀rọ̀ tó nídìí ká farabalẹ̀ ṣàlàyé ẹ̀ dáadáa ni ká má bàa tún ṣe mistake wallahu alam. tó bá fẹ́ pa nǹkan bíi adìẹ tí è ṣe ẹran iléyà yẹn pé kí wọ́n bá ṣàlàyé ǹjẹ́ ó lè pa lásìkò tí wọ́n ń pa ẹran iléyà lọ́wọ́ àbí kó pa láàárọ̀ síwájú kí ó tó máa pa ẹran iléyà. ẹni tó ń fẹ́ pa adìẹ àbí ó fẹ́ pa ẹran míì tí kìí ṣe ẹran léyà náà ni bóyá ó fẹ́ tẹ ẹran àbí ẹran tó rí pé ẹran yóò gbádùn kò wọlé yá mo kàn fẹ́ pa ẹran jẹun ni tó lè pa lásìkò gbà tí wọn ì tí ì kírun àbí òun ó sọ dẹ́yìn ẹran kódà ó lè pa tiẹ̀ síwájú kó tó kí àṣùbà gan níbi tó ń fìrì dáadáa torí pé tiẹ̀ ò lọ́mọ iléyá rárá so tiẹ̀ ò lọ́mọ iléyá so ó lè pa tiẹ̀ ní ìgbàkígbà tó bá wù ú so kò sígbà tẹ́sí ṣe ní haram láti fi pa nǹkan nígbà tá a bá fẹ́ jẹ yàtọ̀ sí àwọn tó lọ hajj tí yóò dẹ́pọ̀ láwọn àsìkò kan tọ́lọ̀ ní wọn àgbọ́dọ̀ dẹ́dẹ́ so ẹ gbogbo gbà òru ní ọ̀sán ni a lè fi dùn nǹkan tí a bá ní bùkátà sí tí nǹkan yẹn ò bá ti ní kọ̀ǹdíṣàn òǹkà ọjọ́ tó bá ní kọ̀ǹdíṣàn òǹkà ọjọ́ ọjọ́ yẹn ò gbọ́dọ̀ bọ́ so tá a sọ ń bẹ́ nìyẹn wallahu a'lam sí ìlú wa a máa ṣe carnival a máa ṣe kinní kan dè kí ni Islam sọ nípa ìyẹn dẹ́díkejì wọ́n ní ṣé àwọn ọmọ lè kóra wọn jọ kí wọ́n dáwó kan fi pa kí wọ́n rẹran fún bàbá wọn kó fi pa iléyá. ju ìtúnu àwẹ̀ àti ọdún iléyá lọ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún wa pé kò sí mi jù bẹ́ẹ̀ lọ fún mùsùlùmí káwa ṣe kánífà díì àti pàǹtí gbogbo àwọn eléyìí ìhàwó ní Islam kọ sí gbogbo àwọn eléyìí tá à ń ṣe yìí pátápátá tá à ń fi kún ẹ̀sìn tó bá yẹ pé lójú ẹ̀sìn la bá fi ń ṣe tó bídíà náà ni ó padà jẹ́ tábà wọn pé iléyà ká máa ṣe níléyà ṣùgbọ́n tó bá jẹ́ pé à ń dá fàájì tí wá ṣe lójú àlámọ̀rí ayé wa pé à ń dunnú náà ni àwa fi yẹn síbẹ̀ méjì náà ìkànnù méjì ni ó jẹ́ ìmọ̀ ká ṣe ká firi níwájú ọlọ́run àbí ká ṣe ká má firi níwájú ọlọ́run torí pé ogun tá a bá ṣe láyé làárọ̀jọ́ lórí ẹ̀ lápèjúwe nísìnyí àwọn èèyàn wò pé à torí pé àwọn máa wọn pọ̀ ní iléyá wọn làwọn fẹ́ ṣèkówó jọ fún lo àwọn wọ́n dẹ̀ ṣèkówó jọ yẹn láàárín àwọn ọjọ́ ọdún wọn ò fi wọn ò fi àwọn pátípátí tán so máa òun ò so máa wọ́n ọ̀gánẹ́sì ara wọn wọ́n kàn gbowó lọ́wọ́ ara wọn sì jẹun wọ́n túká kò sí gbó kò sọtí kò sí bàrínà kò sí kò sí pàṣọmá kò sí nǹkan kan so ṣe nǹkan gbowó lọ́wọ́ ara wọn pé fún development ìlú wọ́n sì túká irú yẹn wallahu a'lam èèyàn lè máa lè sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan míì tó bá lọ rọ́lù bí obìnrin ń fàyà ọkùnrin fàyà gbọ́kùnrin gbogbo ẹ̀ sá dàrú dirọ́pọ̀ kò sí sẹ́pẹ́rẹ́tì láàrin ọkùnrin àti obìnrin gbogbo àwọn eléyìí ọ̀ràn nìyẹn ká má gbé jòkó yẹn kalẹ̀ ó lóore ju ká gbé lẹ̀ lọ ṣùgbọ́n ẹ wá sọ fún mi ọ̀pọ̀lọpọ̀ dé ọ̀pọ̀lọpọ̀ pàǹtí àti fàǹtí àbíkínàpé àti kánífà wọn èwo ló mórígbọ́ kò ń bi àwọn nǹkan ìṣẹ́ a dẹ̀ sọ fún wa pé àwọn ọjọ́ ọdún kì í sọjọ́ tá a fi máa dáràn bá a ti gbọ́dọ̀ máa dáná before ọjọ́ ọdún a tún ṣọ́ra dáadáa so àwọn kìnìyàn ò mórí bọ́ torí pé ẹ̀yin tẹ́jọ́ jọ́ máa lù ní gbogbo yín ò rí bákan náà ọlọ́tí ń bẹ nínú yín onígbó ń bẹ nínú yín èyí tí ó gbé àlè rẹ̀ tí ó ná gbé wa ń bẹ nínú yín bí tẹ́yìn bá ti ń ṣe kinní kan lójú agbo àwọn míì nínú gbó àwọn ti ń rànà kúràn bẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá sì dá gbogbo ni àwọn èèyàn ní máa ṣe nǹkan tí wọ́n fi máa ẹlẹ́ẹ̀kejì míì tún ni wípé ìṣe nǹkan yẹn fún mùsùlùmí ó tako ojúpọ̀nà ìgbàsẹ̀sìn wa títí torí pé ẹ̀sìn wa kọ̀ fún wa láti máa kọ́ṣe gbogbo ìlànà àwọn tó bá ti tí ìbá ṣe mùsùlùmí. anábìnrin innakum latattabi'unna sanana man kana qablakum shibran bi shibrin wa zira'an bi zira'i hatta walau dakhalu juhra dab la anábì ní dájúdájú ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí yìí ẹ padà máa wá kọ́ṣe ìlànà àti ṣe sí àwọn kan tí wọ́n ti ṣíwájú yín tí wọ́n yìí ṣe mùsùlùmí ẹ máa kọ́ tẹ̀lé lánàá wọn lórí ẹ̀sìn wọn àti ṣe sí wọn lórí àlámàrí ayé wọn ó náà ló bí kí mùsùlùmí ó fẹ́ ṣe máríjì sí kẹ́ni ẹ fòkà síra yín lọ́wọ́ ẹ kéèkì bó nìyẹn ti wá nínú Islam torí pé Islam ní ọ̀rọ̀ lórí ìlànà bá a ṣe ṣègbéyàwó so ìtì yẹn wọlé ní ìkọ́sẹ̀ àwọn nǹkan lálọ́kọ́ wá so ànábì ní ẹ padà kọ́ṣe wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn yín àtàlámọ̀rí ayé yín tó jẹ́ pé nǹkan bá ṣe òun gan ni ó máa dá lójú yín ànábì ní kódà wọlé òjìdáhàlù jòhùrọ̀ dọ́bìlà dàkàtùmù tán bá kó wọnú ihò inú ihò aláǹgbá inú ihò angilintí inú ihò ejò ẹ̀yin ló kó wọbẹ̀ gbogbo bí wọ́n bá wọlé inú wọ̀ kódà ànábì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mí pé tá a bá rí kan nù wọn gan tó bá tún yí lórí débi fún wá gbé ìyá rẹ̀ ìyá tó bí ó wá gbé síta gbangba ń sì ń bá láṣepọ̀ àárí nínú yẹn ní sọ pé á ah, ilé tún náìs òun ó ṣe bẹ́ẹ̀. ànábì níbi tẹ́ padà tẹ̀lé wọn dé lànà ibi kìlọ̀ fún wa pé alaykum bi sunnati gbogbo ń tẹ́ bá fẹ́ kọ́ ṣe ẹ̀kọ́ ṣe ìlànà tèmi wa sunnatil khulafa'ir rashidina àti lànà àwọn khalifa mi àtàwọn sahaba mi tí wọ́n jẹ́ ni tọ́lọ̀ fi mọ̀nà tó torí ẹ̀ ṣe àwọn nǹkan yẹn ìkọ́ṣe ìlànà àwọn kèfèrí ni kì í ṣe ìlànà islam rárá tó gbúrú ẹ̀ náà ni ká máa yin báńgà ká máa ta blombló ká máa ta kìnnì kan kì ṣe ìlànà islam akọ́ṣe àwọn ìṣesí ó kì ṣe pé ẹ̀ kì ṣọ̀nà ẹ̀sìn wọn kì í ìlànà ọ̀làjú wọn àti àádà wọn àṣà wọn la lọ gbé so kíkálukú ó dúró lórí ẹ̀ta bá jẹ́ mùsùlùmí ṣe áádà àti lo ti yín tí ò bá ti ta kẹsìn má lọ gbé ètò jẹ́ pé àti kèfèrí wọn gbé ẹjọ́ ń ṣe papọ̀ ni má lọ gbé yẹn wọlé sínú ẹ̀sìn tó wá burú débi pé ibi tẹ bá dénú mọ́ṣáláṣí kan tí họ́ọ̀lù bá wà nínú mọ́ṣáláṣí ń sìn ẹ máa ra àwọn àpẹẹrẹ ìlànà yẹn nínú mọ́ṣáláṣí nínú họ́ọ̀lù mọ́ṣáláṣí ìgboro àwọn nǹkan yìí kìí ṣe nǹkan tó rí di jókòó nínú Islam so ká ṣàkíyèsí kọ́lọ́nkọ́mọṣẹ́ ìgá ìdíwá wallahu a'lam bíi náà ni kò sí nǹkan kan tí ó ṣe jù bẹ́ẹ̀ lọ ó dàbí kópa míì tó bá jẹ́ kó fẹ́ pa iléyà tásìkò sì ti ìbọ́ kópa ìmíì kó fi di so èyí ń jẹ́ bí ó ṣe jẹ́ tásìkò iléyà yẹn bá ti wá bọ́ kò sí tí condition májẹ̀mú tí ò bá ti pé lára nǹkan kò sí ẹ̀san fún nǹkan yẹn ṣùgbọ́n kò lẹ́sẹ̀ kó ṣe pa á torí pé kó mà ní so àǹfààní tó ní ni pé kò ní gbẹ̀ṣẹ̀ kó pa á àmẹ́sàn pé ó pa iléyà òun kò ní torí pé àwọn kìíní yẹn ń bẹ táwọn àbáwò yẹn mójútó tó bá kàn sáà ti dọ́jà tó bá kàn ti rẹ́nà kan yóò kàn sáà gbé wọlé náà ni tó tí wọn ò ní sọ ó ti ẹ̀dùn ń ṣe lára àgbò bí yẹn bá fẹ́ ra àwọn ewúrẹ́ o lè lọ rí ewúrẹ́ tí yóò ti ìpọ́nú kan tí yóò ti ṣe gangan náà torí pé ìlú kọ̀ọ̀kan ní báwọn ewúrẹ́ wọn ṣe máa ń tó àti máa ṣe máa ń rí sòtòrí ẹ̀ fẹ́yìn bá ti wá parú ẹ̀ tó padà mọ̀ pé kò tọ́ ẹnìyẹn ò kò ní problem rárá kò ṣẹ́ lọ́hùn torí pé kò mọ̀ àmọ́ kò sí ládàá tó ṣe torí pé irun tá a bá kí tí wọ́n jẹ̀mú irun ò bá pé sí la ẹnìyẹn ò nírun yóò tún irun míì kíni torí pé irun jọra yàn ṣùgbọ́n torí pé lè jẹ́ súnà mọ akada ó sì lásìkò ni òfin ní tún mi pa mo rò pé lè yé mọ́tò bá jẹ́ pé ẹran téèyàn fi dá májẹ̀mú fọ́lọ́hún ni pé ọlọ́hun màá pa ẹran fún ẹ tó bá ṣe nǹkan báyìí màá sì pẹran ọlọ́dún márùn-ún nígbà tí ó wà lọ rẹran ló bá rẹran ọlọ́dún mẹ́rin àbọ̀ àbí ọlọ́dún mẹ́rin àtòsù mọ́kànlá okòsù kan àbí ọlọ́dún mẹ́rin àti oṣù mọ́kànlá àti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tẹ́lí pé kèétí pé náà ó wá mọ̀ pé á nígbà tí ó wà á rí sí bàbá ẹ̀ràn pé ẹ̀ràn yìí ó sì kù ọjọ́ márùn-ún kan tí è pé ọdún mẹ́ ọdún márùn-ún yóò pa mí ni torí pé condition yóò ti pé tó ti ní nǹkan tó ti bù so ìlànà ẹ̀sìn nìyẹn ká gbàgbọ́ yé wallahu ala. náà wọ́n ní ìjọba wọn dáhùn lẹ́ẹ̀kan pé àwọn ọmọ tí wọ́n dáwó ra ẹran fún bàbá wọn wọ́n ní pé ṣé bàbá yẹn ni kò ní gé ẹ láfikún wọ́n ní pé ṣé bàbá yẹn ni kò ní gé ìkànnà ni kò ní ṣe àwọn kìnìún àbí àwọn ọmọ tí wọ́n dáwó. náà àwọn làwọn ọmọ tí wọ́n dáwọ́ ẹran fún bàbá wọn sí bàbá ni onígè kan náà bá wọn ọmọ tèmi bá rẹran nísìn ṣùgbọ́n àníyàn pé ẹran mi kọ́ bàbá mi ni mo rẹran yẹn fún so bàbá mi ni ìdájọ́ yẹn gùn lé èmi ò jẹ́ wípé bàbá mo mẹ ẹ ẹ pẹran o kí bàbá lè mọ̀ pé lára àlànà tó ń gùn lélẹ́lẹ́ so àá jẹ́ kí bàbá ó mọ̀ àbí bàbá ó tètè mọ̀ jọ́tẹ̀ gbèdé ọdún kù fẹ́rẹ́fẹ́ ni bàbá náà ó tètè lo súnà yẹn kò kàn á wá kò kàn ẹni tó ra nǹkan fún yàn ẹni tí wọ́n ra nǹkan fún tó fẹ́ pa tó jẹ́ pòun lónìí ládẹ̀ ni ó kàn so mo rò pé lè kílẹ̀ kò kàn á wá tá a dáwó rẹ̀ ná bákan náà kò sí láì fi káwọn máa dáwó papọ̀ kan rẹ̀ ná fún bàbá wọn bóyá wọn lè dẹ́ran rà lẹ́yọ kọ̀ọ̀kan wọn lówó tán lè fi dẹ́ran rà ní ẹyọ kọ̀ọ̀kan wọn wá wò pé tá a bá wọ́n dáwó pọ̀ káwó kúrò àkí bàbá wọ́n so tí bàbá bá sì pa yóò kọ́ fa àwọn ọmọ torípa anábì sọ pé ẹran tí baálé ilé bá pa yóò jẹ́ tiẹ̀ àti àwọn ará ilé rẹ̀ náà wàá rẹran fún bàbá wọn kí bàbá wọn ó pa so kò sí láì fi níbi eléyìí ẹnu mọ̀tí nǹkan wá lè sọ ni pé sáwọn ọmọ tó bá ti bàlágà náà ó kó sínú ọ̀rọ̀ yìí tí wọ́n ti tó ẹran pa fúnra wọn tó ipá ṣe ní ètí ìbò àbí wọn ní kó sí wallahu a'lam ṣùgbọ́n táwọn ẹbí sọ ni pé tí bàbá bá ti pẹran tí baálé ilé bá pẹran ó kọ́fọ̀ wọn àti àwọn ará alẹ́ rẹ̀ ará alẹ́ wa sì ni àwa àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa so àwọn ará alẹ́ tàn nábì ń sọ nìyẹn wallahu a'lam. nà ìbéèrè tó ń bá yẹn wọ́n ní pé bá dárúkọ àwọn ìwé tí a ní àwọn tíra àlùkùránì kí a máa dárúkọ àwọn tíra yẹn lẹ́yìn wọ́n ní ṣé a lè ṣe ọjọ́ bíi Al-Qur'an wọ́n ní ká sọ nípa àwọn tírà tí a ní Zabura Injil Suhuf Ibrahim Taurat àti ẹ̀hẹ́n so àwọn tírà tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ láti sánmà tí wọ́n ń pè láwọn tírà àtọ̀run wá ó pọ̀ ṣùgbọ́n bí ẹyọ bí mẹ́rin lọ́lọ́run dárúkọ nínú wọn ọlọ́run dárúkọ sọ́fù Ibrahim ọlọ́run dárúkọ Zabur ti Daud ọlọ́run dárúkọ Taurat ti Musa ọlọ́run sì dárúkọ Injil ti Anabi Isa so sọ́fù ti Ibrahim yìí Ibrahim yẹn ni Abraham ah, ẹ̀hún Zabur òun ni ti David ẹ máa gbọ́ orin Davidi bóyá orin ni bóyá ọ̀rọ̀ ni wallahu alam bákan náà ti Taurat òun ni Old Testament májẹ̀mú láíláí Injilu ni báyìbù tọ́lọ̀ fún ànábì wa Isa yẹn tán pè ní Jésù alayhi salatu wassalam tó Kùránì wá jẹ́ bàbá gbogbo wọn tó ó jẹ́ márùn-ún sàwọn tó lọ́kọ́ bá Allah subhanahu wa ta'ala sọ ni ṣùgbọ́n lọ́n sọ ní alukur'an pé li kullin ja'alna shir'atan wa eh, minhaja ọlọ́run gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan la fún lófin tọ́lọ́run ò dá kó sọ́ọ́rù orúkọ tàwọn yòókù ṣùgbọ́n mẹ́nu bá tàwọn kan fún wa tó gbogbo àwọn tíra sánmà yìí àkọ́kọ́ á gbogbo àwọn ànábì yìí ni wọ́n gba tíra wá lọ́lọ́run fún tíra gbogbo àwọn òjíṣẹ́ ló gba tíra wá bákan náà a sì nígbàgbọ́ wípé àwọn òjíṣẹ́ yìí wọ́n ń rólé fúnra wọn ni tó jíṣẹ́ kan bá ti lọ tọ́lọ́n bá ti gbé mi ìdè àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ lórí ayé ńgbà náà wọn èyí ṣe ọmọ lẹ́yìn ẹni tó lọ yẹn mọ́ kán tó lè padà jọ ọmọ lẹ́yìn ẹni tó lọ yẹn àbí kán tẹ̀lé yìí tó dé ìlànà nìyẹn. so alukur'anul karim a ní gbàgbọ́ pé ọlọ́run ó fún ànábì musa ní ìwé ìyẹn moses ọlọ́run sì fún jesus náà níwèé ṣùgbọ́n kí wọ́n á nígbàgbọ́ wa ṣé àálọ́ máa bá wọn lò ó àní bá wọn lò ó torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti jó yé wa wípé nínú ìwé tọ́lọ̀ fún ànábì Isa èyí tí ànábì Muhammad dé lẹ́yìn rẹ̀ àwọn nǹkan tọ́lọ̀ ń sì fẹ́ ká lò nínú ẹ̀ ọlọ́run ti kó sínú alukur'an torí pé ìwé máa ń para wọn rẹ́ àwọn òfin máa ń gbófin ni òfin ti ànábì Musa òfin Mósè òun lòfin tó sì le jù tàwọn méjì tó dé lẹ́yìn ẹ̀ lọ ló fà tó fi jẹ́ pé àwọn tí wọ́n láwọn rìn lànà ẹ̀ tán máa ń sọ pé májẹ̀mú láéláé wọ́n máa ń wọ́n máa ń avoid òfin Mósè torí pófin yẹn le gan ànábì Mósè lọ́n sọ fún pé ẹni tí ó bá fi lè tọ̀ títọ̀ bá ti ta sára ní ọ̀rọ̀ pé à ń fomi sàn kọ́ wàá fi òkúta gbó tẹ́jẹ̀ jáde ni yẹn ni Musa fi sọ fún anabi gbà tá anabi gbàrún wá wípé à àwọn tó fẹ́ gbàrún lọ fún yìí tọ́lọ̀ ń gbé fífìdí ẹ lọ́wọ́ yìí àwọn tọ́lọ̀ ń rìn mí sí lágbára jù wọ́n lọ. àyíkó tẹ̀yìn bá lágbára kò lè mọ fòkúta gbọ́ ara kẹ́jẹ jáde. so bó ṣe rí nìyẹn. anabi rí Umar ibn al-Khattab lọ́jọ́ kan tí ó kọ àwọn verses kan nínú. No, ìwé àwọn Yehud yẹn nínú Taurat ó wá kọ pé a ah, kíní yìí exactly ó wà nù alukur'an náà pé a ah, ó máa fi jẹ́rìí ara wọn bí comparative tá à ń ṣe ń sìn á máa fi jẹ́rìí ara wọn bá anabi ṣe rí lọ́wọ́ Umar ojú anabi pọ́n fèsì anabi change tá anabi bá sì ti bínú kò ní sọ̀rọ̀ ojú rẹ̀ ó rẹ̀ tì fèsì ẹ̀ ó dàrú táwọn sọ àbàfi mọ́mọ́ fa anábì ti bínú nìyẹn tùgbà tá anábì wà sọ̀rọ̀ anábì ni amuta awikun fiha yabna al-Khattab ìrẹ́ umaru ṣé ẹni tí mo mú wá fún ẹ ẹ̀mí ẹ̀ ń ṣe iyèméjì lórí ẹni èwo lélẹ́yìn lọ́wọ́ rẹ yìí ah, ó ní rárá mi ṣe iyèméjì pé mo rí wípé nǹkan yìí ń gbà tí wọ́n kọ́ tí mo rí tó jẹ́ kí n jọ́ tiẹ̀ jáde ni kó ṣe dédé àwọn nǹkan tó ń sọ fún wa nínú alukur'an anabi wa sọ fún Umaru wípé kò sí nǹkan tó kàn yín nípa ìlà ọ̀kánà Musa hayyan tó bá jẹ́ pé Musa gangan bá sì wà láyé tọ́lọ̀ ń bá fi rán mi dé ma wasa'ahu illa tiba'i kò sígbà láàyè kankan fún ọmọ ju pé kó ju tiẹ̀ lẹ̀ kó gbà yìí tọ́lọ̀ ń fi rán mi yìí ni yóò ju tiẹ̀ lẹ̀ yóò gbé tọ́lọ̀ ń fi rán mi yìí ni tó kù fún náà nìyẹn tó bá jẹ́ pé nǹkan bá sì wà láyé tó túmọ̀ sí pé tánàbì kan bá ti lọ a máa jọmọ ẹlẹ́yìn ànábì ohun títí tí mi ó fi dé ní ẹ̀yìn rẹ̀ ìmí tó bá dé lẹ́yìn rẹ̀ òun tá a bá ti lè kọ́ tá a gbà á gbọ́ àti ṣàìgbàgbọ́ sí ìta aláàgbàgbọ́ tẹ́lẹ̀ náà nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ànábì wa Muhammad kò sí ànábì máa o kò sí ànábì kankan mọ́ lẹ́yìn alukur'an tó jẹ́ ìwé gbẹ̀yìn láti sánmà kò síwé kankan mọ́ tẹ́nìkan mọ́ wa torí pé ọlọ́run ti sọ nínú alukur'an pé ànábì lòun fi ṣòfin àwọn ànábì bákan náà òun sì ti fi alukur'an ṣe ọba fún gbogbo àwọn àwé tó ń sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé èyí tó jọba yẹn tí mi bá dé kí lòun fẹ́ wá jẹ́ tí bàbá ọba ni <laughs> àpọ́nlé bàbá ọba tó <laughs> torí ẹ̀ kò sí wémi mọ́ tí ó wà wà lẹ́yìn ọlọ́run sọ pé alukur'an òun sọ̀kalẹ̀ tí bíyànà lè kulli shay'in àlàyé gbogbo nǹkan àlàyé fún gbogbo nǹkan ọlọ́run tó ròyìn àìbò mi pé alukur'an ò ń sọ kalẹ̀ kó máa wá jẹ́rìí sí nǹkan tó ti ń bẹ nínú lọ́wọ́ àwọn tí wọ́n láwọn gbéwèé sánmọ̀ dání kó jẹ́ ká mọ̀ èyí tó jẹ́ rọ́nù tí wọ́n gbé dání àti èyí tó jódodo torí pé alukur'an fi rinlẹ̀ pé ìwé wọn ni wọ́n ti tọwọ́ bọ̀ níbọ̀kúbọ̀ àwọn tí wọ́n láwọn jó lórí wọn ń gbà náà wọ́n ti kókó kúkó síbẹ̀ tẹ́ bá sì kà á lóòótọ́ alhamdulilayi kò kàn dáa kí mùsùlùmí ó lọ máa tójú bọ̀ ni torí pé kí ló ti gbọ́yé nínú tá nàbì mọ́ wa ṣùgbọ́n àwọn fáwọn sọ pé ẹni tó ń bá ti jẹ́ ẹni tí ó ti tí ó ti nígbà láàyè nínú mẹ̀sìn tó ti kún fún mẹ̀sìn tó bá wò ó kò burú mẹ́ ìyẹn ló bá ti jẹ́ pé àwọn agbègbè bíi tí alukur'an tó bá ti jẹ́ pé ní tí ànábì fẹ́ dá lẹ́jọ́ tó bá ti lè rọ̀jú táwọn yẹ̀wúdí lọ lójú ayé ànábì wọ́n máa ń pìgbà ká ànábì fún wọn ní ìdájọ́ ti alukur'an ó nígbà tẹ́nìkan ṣe zìnà nínú àwọn yẹ̀wúdí lójú ayé ànábì tẹ́ bá sì ń bẹ lábẹ́ ìjọba islam tẹ́ bá máa jẹ́ mùsùlùmí òfin islam yẹn lẹ́ máa lò lẹ́ máa lò ẹ́ máa lòfin wọn ni ẹ lè máa ṣe sí inú léyìn bọ̀tẹ́ máa lòfin wọn tọ́rọ̀ bá dófin gbogbogbò tẹ́ mọ̀ pé àwọn òfin kan bẹ tó jẹ́ personal law tó jẹ́ tinú yàrá rẹ̀ àwọn kan bẹ tó jẹ́ pé òfin àwùjọ ni tó bá di dòfin àwùjọ òfin islam náà máa lò ẹnìkan wá ṣe zina nù wọn so zina tó ṣe zina kí wọ́n sọ ọ́ lóko ní nínú òwe wọn ṣùgbọ́n nínú alukur'an kí wọ́n ó lù ní torí pé alukur'an padà dẹ́ pé tó bá jẹ́ni tí ò tí ò ní tí ò ṣe yìgì tó bá ṣẹ̀rẹ́ àmú táà pè ládélébò àbí ẹni tó níyàwó wọ́n nà ni mo tó bá jẹ́ pé ẹni tó ti fẹ́yàwó ni tó sì ti lọ́kọ òun ni ó sọ lóko pani ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kò sí yàtọ̀ tó bá ti ṣe zìnà pípa ni kódà ń bẹ nínú nínú tàwọ́rọ́ọ̀tì wípé téèyàn tó bá fẹ́ mọ obìnrin ó ẹ̀dẹ̀ lábẹ́yà rẹ̀ ó wá padà rí pé ọmọ òun ti jábàálé òfin wọn ni pé ẹ mú lọ́wájú ilé bàbá rẹ̀ kẹsì pa síbẹ̀. torí àwọn òfin báyẹn tí alukuran ò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n nà ni tó máa fẹ́ kí àwọn lo ti alukuran nígbà tí wọ́n wá lọ́dọ̀ ànábì àwọn ni ẹni ṣe báyìí ká ànábì ó sọ dájọ́ kó fún ní dájọ́ ànábì bẹ nínú yín òfin wo ló wà lórí ọ̀rọ̀ yín nínú ìwé yín àwọn àgbè wa. ẹni tó wá kà wá fi ọwọ́ bo ojú ibẹ̀ yẹn ó da ọwọ́ bo mọ́lẹ̀ ó wá kankan mi Adiyu bin Hatim tóun náà jẹ́ yẹ̀wúdí rí kó tó gba Islam tó sì jẹ́ni tó máa ń pa àwé wọn dáadáa tó bá ní wọn dàwọn ló ànábì ibi tó fọwọ́ bò ní kó kan tó wà ń bẹ̀ jáde nígbà tí ó kà ló bá di òfin tiwọn wọn ànábì ni ẹ lọ sí ẹ lọ yẹ ẹ lọ síbẹ̀ fún so. eléyìí jẹ́ ká máa wí pé alukur'an ọlọ́run fẹ́ máa fi jẹ́rìí lórí irọ́ àtòdodo tó ń bẹ nínú àwọn tírà tó kù tó lè jẹ́ nípa alukur'an so alukur'an ní téèyàn bá ká alukur'an yàtọ̀ sí kíkà yúnmúyúnmú pàǹṣà dúà tá a máa ń kà á tí ò jẹ́ àgbọ̀ yí yẹn téèyàn bá láǹfààní kó jókòó tì í kó ká alukur'an ní ó lè fi kọ̀ǹpìà gbogbo òwe táwọn èèyàn ń pè ní ìwé sámà tó ń bẹ lọ́wọ́ wọn kò ṣeé because ọ̀nà jì tààrà àfitẹ́yìn ò bá gbọ́ alukur'an so torí ẹ̀ a ka Quran papọ̀ mọ́ súnà nábì ọ̀rọ̀ tá nábì bá sọ àtàwọn àlàyé rẹ̀ tá a fi gbá wọn nǹkan míì tó bá fẹ́ tó bá fẹ́ lé lójú wa tá a fi gbọ́ yé tó bá ṣe máa lò nìyẹn so al-Quran ìwé tí ó tó jókòó tì tí ó sì yẹ ká nígbàgbọ́ síwé míì àyàfi òun náà ni so ilé jẹ́ ṣókí ọ̀pọ̀ lórí àmọ́ torí àsìkò pé kí n máa sọjọ́ ìbí pé ìhàwó ní Islam kọ sí i irú bá a ti máa ń fẹ́ kéèyàn máa béèrè béèrè ní ìhà wo ni islam kọ sí ìhà tí islam kọ sí ni wípé àdádálẹ̀ ni ìhà tí islam tí islam kọ sí nìyẹn ìhà kí ló wá burú pé èèyàn pé ten years twenty years kíní kan years ó sọjọ́ ìbí pé òun di ọdún báyìí tí èèyàn bá ń lékún lọ́jọ́ orí kì í ṣe pé lórí ọjọ́ tí ń lékún àbọ́dún tí ń lékún yẹn ó túmọ̀ sí ìdùnnú kọ́ torí pé béèyàn ṣe ń lékún lọ́jọ́ orí léèyàn ń súnmọ́ kú tó bá ti lékún lọ́jọ́ orí òun súnmọ́ kú ni o ní o ní di tuntun sí wàá súnmọ́ kú wàá dẹ̀ súnmọ́ ogbó tó wá ló wá tó dùnú bíi pé èèyàn ń kú lọ àbí kí ni dùnú bíi pé èèyàn ń gbó lọ tẹ́lẹ̀ pé kò sí dùnú bíi yẹn mò ń kú lọ sí kí máa dùnú pé mo ti ń kú lọ ẹ dákun ẹni tó wà lórí bẹ́ẹ̀dì àìsàn tí wọ́n ń túwìtì díẹ̀díẹ̀ tí ń kú lọ díẹ̀ díẹ̀ tó lè máa dunú pé òun celebrate pé òun kú lọ bẹ́ẹ̀ náà lẹni ọlá pé àfi àárẹ̀ lo ayé lábí wò pé ẹka celebrate ẹ̀ tẹ́lí bí ọjọ́ wá ṣe ń lékún yẹn à ń gbó lọ a sì ń kú lọ ni kò sí nǹkan dùnú bì yẹn kò sí nǹkan dùnú bẹ́ẹ̀ torí pé tó bá lo tó stage kan wàá padà tó tó bá tètè kú gan wàá dẹnu lẹ̀ wàá wá di jẹgẹrẹ wàá di jẹmbẹ́tẹ̀ tẹ́ padà ẹ̀ ẹ̀ nìyẹn mélòó mélòó àwọn èèyàn òwúrọ̀ àwọn ìyàwó ayé náà ti sọ̀dọ́ rí wọ́n ti sọ̀dọ́ rí sọ́wọ́n lè ṣe máa ń sìn kéèyàn wá lọ́run sọjọ́ bí lórí kíni lórí pò ń kú lọ àti òun gbó lọ ṣùgbọ́n téèyàn máa ń dunnú lé lórí òun náà ni pé téèyàn bá jí tọ́lọ̀ ń bá ní kéèyàn rí ọjọ́ tò nílò dáadáa fi súnmọ́ lọ́njú tàná lọ téèyàn bá fẹ́ sòkò dúpẹ́ lórí ẹ̀ pé alhamdulilayi a àná náfìlà àwọn àrùn mi ò pé àmọ́ lónìí a ọlọ́ọ̀ni kò pé kó wá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́hùn ó gbà bí yẹn ṣe máa ń sẹlẹ̀bírẹ̀tì ọjọ́ orí nù nínú Islam hasibu anfusakum qabla an tuhasabu torí pé gbogbo ọjọ́ tá ń lò yẹn kò yé wa ni ọjọ́ kọ̀ọ̀kan ìṣirò kọ̀ọ̀kan ni fún wa wájú Ọlọ́run bó ló ṣe lu àná rẹ bó ló ṣe lu jẹta bó ló ṣe lu jẹrin tó bá lọ hundred years láyé ọjọ́ kọ̀ọ̀kan tó lò yẹn wàá ṣèṣirò ẹ̀ bó ṣe lò tó wá ní ìdùnnú bẹ́ẹ̀. so ìlànà islam kan ní ká máa ṣe bẹ́ẹ̀ de ìkọ́ṣe àwọn kìfèrí ni ló fà tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ wo ìtàn islam gangan látòkè délẹ̀ tẹ́ ẹ bá ṣe é sùn ẹ lọ kà á látòrí ayé ànábì wa tó jọ́ga wa àwọn sàhábà rẹ̀ àwọn tábìí ẹ̀ nírẹ́ nu wọn kó sọjọ́ bíi ẹ nírẹ́ nìkan náà fún sọjọ́ ọ̀bí ṣùgbọ́n ìlànà ká máa sọjọ́ ọ̀bí ó ti dé sáárín àwọn tí kìí ṣe mùsùlùmí ti pẹ́ torí pọ́n ló bí Christmas ọjọ́ ọ̀bí náà ni ọjọ́ ọ̀bí ló bí kò sí nǹkan mi so ìlànà ọjọ́ ọ̀bí ni kìí ṣe ìlànà Islam gbọ́ yẹ pé àti Islam rọ̀ sí kìí ṣe ìlànà Islam so torí ẹ̀ a máa ń ṣóǹkà dáadáa tá a bá ṣe ni ẹ̀ a máa ń ṣóǹkà burú tá a bá ṣe ni àyè ṣóǹkà dáadáa tọ́jọ́ wa bá ń lékún nísìn lórí kí ló lékún lé lórí ìyẹn là máa wo ọpẹ́ làádùn ni àbá banújẹ́ sota bá sì fẹ́ dúpẹ́ a tún dùn onílànà tọ́lọ́run torí pé àmọ́ bóyá a jí a tún rí mí ṣe àbí yóò hẹ́ndì sí ojú oorun yẹn tòtí yẹn bá rò ẹnìkan nígbà tó sẹ́ndì kinní kan ó wá sẹ́ndì ọ̀rọ̀ kan tí hikma wà ń nínú ẹ̀ ni pé tó bá rò wípé fóònù ẹ aláàmù tó fi sí òun ló bá ta ẹ jí gbé àlámù sẹ́gbẹ́ òkú kó wá jì kí a mo sẹ́ẹ̀tì àlámù yìí a bá àlámù yẹn ṣe dún báyìí àlámù kan jí mi ni tẹ̀wọ̀n pé táwọn máa ń rò nìyẹn pé àlámù jí mi gbé sẹ́gbẹ́ òkú gbẹ̀yìn wàá mọ̀ pé àlámù kọ́ ló ṣe kí ni òun kọ́ ló jí ẹ ọlọ́run ló lásìkò rẹ̀ tí tó tí wàá lọ wàá sì tají ni tásìkò bá ti tó àlámù lè òkú so torí ẹ̀ a máa ronú sí gbogbo orú àwọn nǹkan bá a sì máa súnmọ́ lọ dáadáa wallahu a'lam. last question ṣọlá oníbèrèbèrè pé ẹ bá wa ṣàlàyé àwọn ìwẹ̀ tí a ní nínú Islam ìkejì wọ́n ní kí ni orúkọ bàbá bàbá Abu Huraira. àwọn àwẹ̀ta nínú Islam ìyẹn nìbéèrè bàbá bàbá Abu Huraira àwọn onínàǹkàlì ni máa ń wárù nǹkan bá ń káàkiri pé kí lorúkọ bàbá àyà anabi Musa àbí kí lorúkọ ìyá Musa kí lorúkọ kìnnìkan kìnnìkan àánú máa wá ogoro yìí ń káàkiri so tábà mọ orúkọ bàbá bàbá Abu Huraira orúkọ bàbá Abu Huraira gan àìtí mọ tábà mọ bàbá bàbá rẹ̀ kí la fẹ́ fi ṣe nankali la fẹ́ fi fà ni àbí yóò jẹ́ ara àlékún ìgbàgbọ́ àbí tí èèyàn bá mọ̀ ó dínkù lẹ́sìn tó kò wúlò láti mọ̀ kò wúlò ìbéèrè yẹn ò wúlò fẹ́ni tó béèrè ẹ̀ torí pé kò sí wúlò ń kó mọ orúkọ bàbá bàbá àbúrò rẹ̀ lápúlọ̀ kò sí tó kò sí wúlò ń Gracias abu huraira abu huraira abdulrahman bin sakari abu huraira gangan gangan bàbá olóńgbò kékeré ní jẹ́bẹ̀ ṣùgbọ́n orúkọ tiẹ̀ gangan gangan abdulrahman bin sakari ó ń lo orúkọ tiẹ̀ abdulrahman bin sakari tó ti bá sọ pé abdulrahman bin sakari yẹn abu huraira orúkọ bàbá rẹ̀ ní sakari àwọn àmì bí orúkọ bàbá bàbá rẹ̀ kí ni tó máa sakari òkúta ní ń jẹ́ bẹ́ẹ̀ àpáta tó àwọn alárúbá sì ní àwọn orúkọ níjọ́ òun nígbà ojú dúdú àwọn orúkọ tó le wọ́n fẹ́ràn rẹ̀ láti máa jẹ àwọn orúkọ tó le Abu Lahab kí ni jẹ́ Lahab iná tó gbóná iná tó gbóná ní dáná fi sọ fún pé sayasla naran zata lahab iná tó gbóná náà ni ó sì wọ̀ ó ti jẹ́ lórúkọ so bó ṣe wà lọ́dọ̀ àwọn alárúbánu bí kan máa jẹ́ haribu ogun ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n máa ń fẹ́ orúkọ tẹ́ gbọ́ pé kí lórúkọ rẹ tó bá sọ báyìí ó bọ̀ ọ́ máa ń fẹ́ bẹ́ẹ̀ náà fi ń jẹ́ bẹ́ẹ̀ so irú yẹn ó ń bẹ lọ́dọ̀ ó máa ń bẹ́ẹ̀ lẹ́ Yorùbá náà pé ọkìnrin kan ọmọ ẹranko yáyó tí wọ́n bá ti gbọ́ ọmọ ẹranko yáyó ọmọ òkè kìnnìkan kékeré ti ń bẹ lẹ́yìn kìnnìkan tẹ́rí pé àfọgbọ́n jẹ́ àwọn orúkọ tó le náà ni bóòlù òkè lè bí èèyàn ní tó fi jọ́ ọmọ òkè ọmọ òkè kinní kan ti ń bẹ lẹ́yìn kinní kan so a rí pé àfọgbọ́n jẹ́ orúkọ tó le náà ni yóò ń bẹ so Abu Hurairah orúkọ ti Abdurrahman bin Sakhar ni so Abdurrahman lórúkọ ti bàbá rẹ̀ ní Sakhar so bàbá bàbá rẹ̀ táwọn abéèrè orúkọ rẹ̀ wọn ti ẹ̀ mọ́ so torí ẹ̀ wọ́n sọ pé kì í ṣe ìbéèrè kò ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn rárá wallahu a'lam so bákan náà àwọn àwẹ̀ta ní nínú ẹ̀sìn nínú Islam lára ẹ̀ ni goslul janaba goslul Islam ìwẹ̀ pé yẹn di mùsùlùmí ẹni tó ti bàlágà ń sin tó ṣẹ̀ṣẹ̀ wá gba Islam yóò wẹ̀ yóò wẹ̀wẹ̀ Islam bákan náà a ní ìwẹ̀ janaba ìwẹ̀ janaba ni ẹni tó láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kó tó lè di pé yóò ṣẹ́ sí yóò kírun yóò wẹ̀wẹ̀ yẹn kódà bó jẹ́ zina náà ló ṣe yóò wẹ̀ ọ̀ràn yẹn ni kó wẹ̀ yóò yá jìyà zina rẹ̀ lọ́tọ̀ ni so aníwẹ̀ jànábà fóbìnrin náà ìyẹn obìnrin náà tó ṣe pé àṣepọ̀ wáyé lọ́dọ̀ tiẹ̀ náà bákan náà nínú tó tún máa ń bí ní bóyá èèyàn sùn èèyàn dà sára èèyàn sùn ó dà sára àbúlálà tó mú dà sára jànábà náà nìwọ̀nyẹn náà bákan náà aníwẹ̀ nífàsì obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀jẹ̀ ó jáde lára obìnrin tẹ́jẹ̀ yẹn bá ti dá obìnrin yẹn ó wẹ̀ tó àwọn àwẹ̀ tá a kà á lẹ̀ yìí àwọn ọ̀ràn yẹn ni. ìwẹ̀ haid obìnrin tí ó ṣe nǹkan oṣù tẹ́jẹ̀ jáde lára rẹ̀ ẹ mọ̀ pé nǹkan oṣù normally yóò bí ẹ̀jẹ̀ tóbìnrin bá ti ṣe nǹkan oṣù tẹ́jẹ̀ nǹkan oṣù yẹn bá ti dá yíwẹ̀ wẹ̀ haid àwọn àwẹ̀ yìí àwọn àwẹ̀ ọ̀ràn yẹn ni. táwọn àwẹ̀ míì tó ń bẹ bí irú ìtakàlẹ̀ kan ìwẹ̀ jùmọ̀ ìyapa ń bẹ láàrin àwọn onímọ̀ lórí pé ṣọ́nà yẹn ni àjú kìí ṣe ọ̀ràn àyàn tábà wo nasu hadith ó fẹ́ súnmọ́ ọ̀ràn àyàn ṣùgbọ́n èyí tó lékè ni pé ọ̀ràn àyàn kọ́ lára àwọn aksílẹ̀tò mustahabba àwọn àwẹ̀ tẹ́sìn wa nífẹ̀ẹ́ sí dáadáa káwẹ̀ ni kí n wẹ̀wẹ̀ jùmọ̀ bákan náà ló fà tó fi jẹ́ pé látara pé kìí ṣọ́nà àyàn ó ní ọ̀gọ̀rọ̀ àwọn àfáà fi lọ síbi pé ìwẹ̀ jùmọ̀ àtòbákan wẹ̀wẹ̀ fún jùmọ̀ o lè fi kírun yàtọ̀ sáwọn àwẹ̀ yòókù tá a kà yẹn nígbà tó o ti lè fi kírun yóò túmọ̀ sí pé kìí ṣe ọ̀ràn àyàn ní àtàwọn dìmí táwọn àfa àtúmọ̀ wa tó bákan náà a níwẹ̀ eid ìwẹ̀ eidain ọdún méjèèjì ká torí ẹ̀ wẹ̀ kó jẹ́ pé torí ẹ̀ gangan la fi wẹ̀ ìwẹ̀ ẹ̀sìn ni mustahabu ni bákan náà a tún ní ìwẹ̀ wo ni ìwẹ̀ nifas the àní wẹ̀ uh, ẹ̀ istihadọ̀ ìwẹ̀ istihadọ̀ that is obìnrin tí ẹ̀jẹ̀ nǹkan oṣù dá àbí ó ti ṣe ó ti lo ọjọ́ nǹkan oṣù rẹ̀ pé ẹ̀jẹ̀ sì wá continue ó ti ju ọjọ́ nǹkan oṣù rẹ̀ lọ so ìwẹ̀ istihadọ̀ nìyẹn mustahabu nìyẹn náà kó máa wẹ̀ bífọ̀ kó tó kí gbogbo òórùn kọ̀ọ̀kan mustahabu nìyẹn náà kì í ṣe tùlàsì èyí tí ó jẹ́ tùlàsì ni pé kó máa fọ ara rẹ̀ síwájú kó tó kírun kó sì máa páàkì ara rẹ̀ káṣọ má stain so lára àwọn àwẹ̀ ta ní nìyẹn ẹni tó wẹ̀ fókun sí kì í ṣọ̀nà yẹn ni kó wẹ̀ àmọ́ mustahabu lọ́nà ẹni tó bá wẹ̀ òkú tó bá fẹ́ ó lè wẹ̀ tó bá wẹ̀ tó náà bá wẹ̀ oníládàbọ̀ kì í ṣọ̀nà ni kí ó wẹ̀ so òwúrọ̀ àwọn àwẹ̀ báwọn àwọn àwẹ̀ mustahabu ni tí a ní nínú ẹ̀sìn wa wallahu ta'ala a'lam. اللهم السلام عليكم ورحمة الله وبركاته